كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọlọ́run ọba سبحانه وتعالى wa ta'ala وقلي kọ́ nínú alukur'an ó kọ́ wa ní àwọn ìwà tó dáa lọ́lọ́kan òjọ̀kan nínú alukur'an àwọn ìwà wo ló yẹ ká bá lọ́wọ́ ọmọlúwàbí Olúwa wa ṣàlàyé rẹ̀ fún wa. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam láì máa nínú ọ̀rọ̀ rẹ̀ lòun náà ti ń ṣe àwọn àlàyé ọlọ́kan òjọ̀kan fún wa nípa sáńpẹ̀ ní ìwà ọmọlúwàbí àti pàtàkì rẹ̀ ní àwùjọ wa. Ànábì fi ọ̀rọ̀ ẹnu ó fi ṣàlàyé ìwà fún wa. Ànábì tún wá wu ìwà ọmọlúwàbí tá a gbọ́dọ̀ máa rí lọ́wọ́ ọmọ ànábì Ádámà tó jẹ́ ni dáadáa ànábì tún wá wù níwà pẹ̀lú iṣẹ́. Ní ìtura ẹgbẹ́ mi àti iná a gbọ́dọ̀ máa wá mú ẹ̀kọ́ láti ara ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rí nù ọmọlúwàbí tí ọlọ́run ọba júwe fún wa ní alukur'ani tá a máa ń wù sáwọn ẹ̀dá ẹgbẹ́ wa oníbi tọ́lọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ ní suratul Baqara tó ń júwe tó ń pa láti fún àwọn Bani Isra'il àtàdéhùn tó ń ní pẹ̀lú wọn. olùwárí wa idh Isra'ila la ta'buduna illa Allah a pé wọn gbọ́dọ̀ ní tí wọ́n mọ jọ́sìn fún mọ́ tí wọ́n mọ gbára lé tí wọ́n mọ bẹ̀rù rẹ̀ tí wọ́n mọ gbọ́kànlé àyàfi ọlọ́wọ́n ọba wọ́n bí wàá lè dá ilé ẹ̀ ń sáànà ó ní bákan náà tí wọ́n sì máa sí dáadáa sí àwọn òbí wọn méjèèjì wọ́n dé kórba àwọn alásùnmọ́ wọn kọ́ sí dáadáa sí wọn ní mọ̀lẹ́bí wọ́n lè àwọn ọmọ òrukàn kọ́ sí dáadáa sí wọn wal masaki àwọn aláìníga aláìnígo kọ́mọ̀sí dáadáa sáwọn aláìní náà olúwa wa parí ẹ̀ sí àárín ìgbé wàkúùlù lin-nāsi husnā ọlọ́run ní gbogbo ọjọ́ tẹ́ bá wa mọ sọ̀rọ̀ sí àwọn èèyàn ẹ fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ tẹnu yín jáde sọ́dọ̀ ọmọlúwàbí yín olúwa ní ọ̀rọ̀ tó dáa ni ẹ sọ sí wọn ọlọ́run tó wá ń sọ̀rọ̀ pa ìjọ ti ń jẹ náà oníṣẹ́ bá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa oníkó máa tẹnu yín jáde àtẹnudọ́ tá a bá ti ń rí mùsùlùmí òdodo ọ̀rọ̀ tó dáa là á máa gbọ́ lẹ́nu rẹ̀ asọ́dọ̀ tó dáa la gbọ́dọ̀ máa expect látọ̀dọ̀ mùsùlùmí pé tí ó bá dá sọ́rọ̀ ọ̀rọ̀ tó dáa là á gbọ́ lẹ́nu ẹ̀ ó fẹ́ bínú ni ọ̀rọ̀ tó dáa lẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ìyọnu lọ́wọ́ ni ọ̀rọ̀ tó dáa lẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ bú kò ní máa jáde lẹ́nu mùsùlùmí òdodo a gbọ́dọ̀ rẹ tá a pè lólùgbàgbọ́ òdodo ká tún wá máa bá a kọrọ bú máa bẹ lẹ́nu ẹ ẹni tá a gbọ́dọ̀ máa lóyìn pé kó má lọ́rọ̀ bú lẹ́nu kó gbọ́dọ̀ máa jẹ ẹni tá pè ní mùsùlùmí òdodo ìyẹn la fi sọ pé nígbà tí wọ́n béèrè lọ́wọ́ yàrá wa Aisha radiyallahu anha pé kí ni ìwà nábì gan-an bò là nábì ti máa wù wá ó ní káàdà kó lóko bò lóko rà á ó ní dáńpẹ̀ ní ìwà nẹ́bì gangan alukurani náà ní ìwà nẹ́bì ẹ wá wo tá alukurani sọ alukurani ní wàkúùlù ní náàtì ṣùsùnà ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu yín ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tí ó dùn létí òun la gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu mùsùlùmí òdodo ẹ̀rí ẹgbẹ́ bọ́lú wa wá ti wá sọ fún wa ní alukurani yìí ìkọ̀rọ̀ tó dáa òní ká máa gbọ́ lẹ́nu mùsùlùmí òdodo anábùwà muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń náà fẹ́ sọ̀rọ̀ òun náà ní fi wal kalimatu tayyiba sadaqa wal kalimatu tayyiba sadaqa anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí ká máa sọ gbólóhùn tó dáa lẹ́nu kóye kọ́rọ̀ tó da ọ̀rọ̀ tó má òun lẹ́nu wa anábì ní sadaqa bí ìgbà tá à ń ṣe sàárà àtiwájú ọlọ́run eléyìí júwe fún wa pàtàkì sáńpè ní ọ̀rọ̀ tó dáa anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí n bá fẹ́ nù àwọn sọ̀hábà sọ̀rọ̀ ìwọ̀n júwe àwọn sẹ́sẹ̀ yẹn máa ń ṣe bíbí máa ń wà àlìjẹ́nà àwọn ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tó bá fẹ́ ọlọ́wọ́n bá anabuwa sọ fún pé kúfà hàdà anabi ní tọ́ ọba pọ̀ sọ sọ anabi ńgbà tá anabi ó di nǹkan anabi wá di ahọ́n mú báyìí pé ahọ́n rẹ̀ yìí sọ dáadáa mọ́ sọ tí mo jáde bẹ́ẹ̀ ẹni wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé àá àìnà mọ̀ na bí máa nàtàṣà lámú bí yìí sáwọn ọ̀rọ̀ tá a bá tún sọ náà ṣé àtúndọ́rù ni aa anabi ní nǹkan mọ̀ anábìrin jẹ́ nítorí wá yí ọ dáadáa o. sọ́ọ́sì báwọn èèyàn bí wọ́n máa wọ nájọ́ ìgbé ìdàlù kìyàmà tó kọjá àwọn ọ̀rọ̀ bútí ń jáde lẹ́nu wọn. ìdí yẹn ló jẹ́ pé àṣé ìwà àpọ́nlé tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí òdodo náà ni pé àwọn ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu mùsùlùmí àwọn ọ̀rọ̀ tí mùsùlùmí òdodo bá máa sọ àwọn ọ̀rọ̀ tó dáa olóyè ká máa gbọ́ lẹ́nu mùsùlùmí òdodo. ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó fẹ́ júwe olùwàsọ́bí kan ló sọ́rọ́ tó fàtẹ́ ó ní ilayhi yas'adu al-kalimu at-tayyibu wal-'amalu as-salihu yarfa'uhu olùwàdí ẹ̀sìn ọ̀rọ̀ téèyàn bá sọ tó dọ́rọ̀ tó dáa tẹ bá bẹ wá bolí ọ̀rọ̀ náà ni yóò máa padà sí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò síbi tó padà sí kọjá pé ọ̀rọ̀ tó dáa ọ̀dọ̀ náà wọn bá ní mọ́ a gbọ́dọ̀ ronú pé bò ní oṣù jẹ́ pé ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa tó máa jẹ́ pé ọ̀rọ̀ tó máa jáde tó máa jáde lẹ́nu wa. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi fẹ́ gbà wá mọ̀nà nìkan ó wá fẹ́ sọ pé mùsùlùmí tí ò fẹ́ wọ náà àwọn ọ̀nà tó gbọdọ̀ fi ọ̀rọ̀ ara rẹ̀ gbà tí òfin ní lẹ́tọ̀ọ́ sínú ọlọ́run ọba sallallahu ẹ bẹ̀rù àti wọn náà ẹ ṣọ́ra yín bí kẹ́ mọ́ ìwọ iná ọlọ́run ọba anábì wa ní ìgbẹ́ jẹ́ wá wá jẹ́ fi ṣọ́ra yín bí iná jẹ́ bí ní wọn náà wọ́n lọ bí ṣe kéka mọ̀rọ̀ kò bá jẹ́ pé so dàbí dùn ní ẹ méjì fi dá ẹ̀ ṣe sàárà anábì náà ní ìhò náà tó ṣọ́ra yín bí wa ní fa ìlànà tẹ́jì lù ẹ wò kàn fa ìlànà tẹ́jì lù bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ní owó ẹ̀ ní nǹkan ẹ̀ láṣọ ẹ̀ ní bàtà kódà ẹ̀ ní ààbọ̀ èso dàbí dùn láti fi anábì ní tàn yìí bá. gbogbo dọ́jẹ́ bá máa wá báwọn èèyàn sọ̀rọ̀ láyé ẹ kó ṣe pé ọ̀rọ̀ tó dáa òun ò mọ̀ gbọ́ lẹ́nu yìí ọ̀rọ̀ tó dáa ṣe nǹkan bá àrí mùsùlùmí kó fa ìtumọ̀ tó ń sọ ní pé ìwà mùsùlùmí ò sí torí kí ẹ̀bùn mùsùlùmí èyí máa ṣe fáàrí pẹ̀lú pé ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu mi ọ̀rọ̀ tó dáa nìyẹn máa fi ń ṣe fáàrí pé áá ah, ah, ọ̀rọ̀ tó dáa lẹ́gbọ̀ lẹ́nu wa kí ló àwọn èèyàn tó dùn sí ẹ̀ka fẹ́ fẹ́ sọ̀rọ̀ sọ́ni á ìṣà àlámọ̀ sí ẹ̀ nígbà tí ò àmọ́ kí ẹ̀ka sọ́dọ̀ ah, lọ bá alágbájá kó sọ̀rọ̀ ó fẹ́ júwe ipò tí ọ̀rọ̀ tó da ọ̀rọ̀ tó mọ́ tó da wà nínú islam anábì sọ fún wa pé afṣisala afṣisala ó ní gbogbo ògbà ẹ máa sálámà sáwọn ẹ máa fọ́ sálámà dá ó wá ní wà á ti bí nkàlà wà á ti bí nkàlà ọ̀rọ̀ tẹ́ bá sì máa sọ ẹjọ́ mọ́jọ́rọ̀ tó dáa ọ̀rọ̀ ẹni tẹ́rí tí ó ti kájọ́ inú rẹ ti ń bàjẹ́ wá pè níwájú bí ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ tí ó bá gbọ́ lẹ́nu ibà ìkara rẹ kara rẹ yá irú bí wọ́n mùsùlùmí ti gbọ́dọ̀ rírì ìwọ gbọ́dọ̀ máa wà nípò pé ọ sọ̀rọ̀ fún yàn báyìí kó sọ̀rọ̀ ní kájọ kó máa sunkún à ẹnu yóò tún àmọ́ bíi báyìí ọ̀rọ̀ ẹnu mi ò dá o ọ̀rọ̀ ẹnu mi àtẹ́bá ilé gbọ́ ọ̀rọ̀ tó da ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ olè mùsùlùmí wọn jáde lẹ́nu mùsùlùmí. Ànábì wa ni wà á tẹ̀bi ìkàlà ọ̀rọ̀ ẹnu yẹn jẹ́ ó máa dáa wásìlì àrùhà àwọn ẹbí yẹn máa sokùn ẹbí pọ̀ ni wà fún mi lẹ́yìn ẹ máa dìde lóru yẹn náà bí la wà náà sùn nìyà lákòókò táwọn èèyàn ti sùn tẹ́lẹ̀ kúlò ní jáde náà tàbí sàlá anábìrin tó bá ń ṣe wílé ìlọrin kára rẹ bá ọ̀ wà nìyẹn náà lọ́wọ́ bá pẹ̀lú àlàáfíà rẹ̀ ẹ̀wù nínú dáàbì náà gbé kalẹ̀ náà ni ìtọ́ ọba ti kàlà ó ní kó ṣe pé ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu wa kó máa jẹ́ ọ̀rọ̀ tó dáa inú dáàbì bíi mọ̀ náà ni pé jẹ́ rí ọ̀rọ̀ tó dáa àpẹẹrẹ ní máa ń jẹ́ pẹ́ ni tí ń sọ náà ni ó náà nù náà torí pé ihun tó bá dáa èèyàn tó bá dáa ọ̀rọ̀ tó dáa náà ni ó jáde lẹ́nu ẹ̀ ilẹ̀ tó bá dáa irúgbìn tó dáa náà kọ́ni olùwàní wàlúbàlà tó táyé mo yẹ kúrúdù náà bá a tó hu mi éde lè rọ́pì olùwàní ẹ̀rí ilẹ̀ tó bá da tó jẹ ilẹ̀ tó mọ́ àwọn irúgbìn tó da náà ní ìmọ̀ ìjà nílẹ̀ wọ́n lẹ́ni ìkọ́bù tó lúwa ní ẹ̀rí ilẹ̀ tí ó bá wa da láyé kúrúdù ilà nàkìlá kò sí tí ó mọ̀ jáde ń bẹ̀ kọjá nǹkan tí ó da èèyàn tó bá déèyàn tó déèyàn tó da tó péyàn dáadáa ni ọ àpẹẹrẹ péyàn dáadáa náà ní ọ̀rọ̀ táà gbọ́ lẹ́nu ọ̀rọ̀ tí ó mọ̀ dáa olùwàsọ̀dì kan ní alukur'an jẹ́ni mọ̀ pápẹ́rẹ́ ni olùwàlẹ̀ alẹ́kọ̀bí sáàtù ẹ̀ ráwọn èèyàn jẹgẹdẹgẹ lẹ́mọ̀ ẹ̀yìn lẹ́lẹ́kọ̀bí sí náà èèyàn jẹgẹdẹgẹ lọ́kùnrin náà ni wọ́n máa fẹ́ wálẹ́kọ̀bí zuwu náà èèyàn jẹgẹdẹgẹ lọ́kùnrin lẹ́lẹ́kọ̀bí sáàtì lẹ́lẹ́gẹ̀ obì náà nìkan máa bá rẹ̀ wà táyì báàtù àwọn èèyàn dáadáa lóbìn lè táyì bíi náà èèyàn dáadáa lọ́kùnrin nìkan máa fẹ́ wà táyì búù àwọn èèyàn dáadáa lọ́kùnrin lè táyì báàtù lọ́wọ́ èèyàn dáadáa bíi tiwọn náà nìkan máa fẹ́ so dáadáa ẹnjẹ ọmọ ń bára wọn ni lórí ẹgbẹ́ mùsùlùmí òdodo a ṣọ́ra wa púpọ̀ nípa pẹ̀tẹ́ ọ̀rọ̀ tó dáa ní kó wa chesiri rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń wò yìí tó ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ o a ní ọ̀rọ̀ sọ ni ó mú èèyàn kọwọ́ bá tó wó sì jáde lápò èèyàn ọ̀rọ̀ tó ni a máa ọ̀rọ̀ rẹ lomi ó sì sọ táwọn kan náà fi yọ ìdá ìwọ wa sọ irú ọ̀rọ̀ wo ló wá ń jáde lẹ́nu tiẹ̀ ni ọ̀rọ̀ bí ilẹ̀ lomi ó sọ yóò sì dá ìfẹ́lẹ̀ láàrin àwọn èèyàn àwọn èèyàn lè ti máa jà láti ogún ọdún wọ́n lè ti máa jà láti ọdún mẹ́wàá wọ́n lè ti máa jà láti ọgbọ̀n ọdún láti ọgbọ̀n ọdún láti ogójì ọdún láti ọgọ́ta ọdún àbá ìwọ sì débẹ̀ ẹ̀jẹ̀ bí mùsùlùmí òdodo ọ̀rọ̀ lásán ni ó sọ nùjẹ́ á ah, bínú sì ṣe ń bí mi tó ah, ọ̀rọ̀ táfà yìí ti sọ yìí ó sì pa gbogbo òbínú mi rẹ ìwọ ah, ọ̀rọ̀ fẹ́ mùsùlùmí ọmọ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pọ́dọ̀ tí ó wà jáde lẹ́nu tiẹ̀ ni pé àwọn èèyàn tó fi ń bára wọn ṣọ̀rẹ́ tó ti bọ̀ táwọn aka ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún tó jọ ń bára wọn bọ̀ ìwọ lọ́kàn ju ọ̀rọ̀ lẹ̀ láàrin wọn ọ̀dùnlẹ̀ báyìí dé lọ́ta bá dé àfilẹ̀ ìdí ìṣọ̀rọ̀ mùsùlùmí òdodo ọ̀rọ̀ tí ó òní ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n wàlà sẹ̀yí a ọlọ́run ní ntànkpé ní dáadáa àti ntànkpé láburú oluwa ni wọ́n jọra wọn ifa bilẹti hiya asa nígbà tí yàtọ̀ bá tiẹ̀ sọ̀rọ̀ búsí wọ tó dáa ní kí tó jáde lẹ́nu tiẹ̀ láàbílà èèyàn fi kí n tó dáa kó jáde rí i pé yóò ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní fàílà alladhi baynaka wa baynahu àdáwà ka'annahu waliyyun hamim ẹni tó ṣe pé àmọ́ la kọ́rọ̀ tó dáa ní jáde lẹ́nu jẹ́ ọlọ́ni yóò sì wá dàbí pé wà á ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ní nígbà tó bá ń gbọ́rọ̀ tó lẹ́nu ọ̀rẹ́ kódà ọ̀tá rẹ gan onímọ̀gbà tí ó mọ̀ bọ̀ ọ̀tẹ̀ ọ̀rẹ́ lóṣù máa ń mọ̀ ah, mo sì rò pọ́tà mi ni yóò mú ọlọ́rẹ́ nígbà tí ó bá mọ̀ nítorí pé gbogbo ìgbà tí ó bá gbọ́rọ̀ lẹ́nu rẹ ọ̀rọ̀ tó dáa gbọ́ ọlọ́lẹ́ àwọn ẹ̀rí tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa yọ la kàn án ilà àdó hasin àbí ọlọ́run láwọn ṣẹ́ báwí ẹ̀ lọ́dọ̀ wọn náà làwọn tí èrè ń jẹ wọ́n pọ̀ lọ́dọ̀ ìlú ọlọ́ ee olúwa àti èmi àtẹ̀yìn ọ̀rọ̀ tó dá lẹ́nu ọlọ́pàá tàbí sẹ́yìn nìkan والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ó jẹ́ ká rẹ́pọ̀ tó pọ̀ pọ̀ látọ̀dọ̀ ẹ̀lẹ́gbọ̀n abuhamma sọlọ́wọ́ tètè táwọn èèyàn bá sọ̀rọ̀ kalẹ̀ yìí tá nàbí òfin fún wọn lẹ́sìn tí ó bà wọn ló jẹ́

obìnrin yà máa gbàwé rọmọdọ́ọ̀nù tó duwa wá ṣe lọ́rọ̀ yẹn bó bá gbàwé rọmọdọ́ọ̀nù náà èyí tọ́lọ́wọ́ tó ṣe lọ́rọ̀ yẹn náà kí n tó máa ń gbà ìyá náà ni àwọn abẹ́rẹ́ tó ń sọ dáadáa tó pọ̀ lóde ìlú náà wọ́n ní ìlànà bíi bá ká mọ pẹ́ẹ́lú mọ́ra obìnrin mọ̀ pẹ́ẹ́lú ká ṣe bá obìnrin mọ̀ dá ká rí bá obìnrin mọ̀ dá wọ́n ní ṣùgbọ́n ibi rẹ pé alágbájá ah, ah, náà wá sọ̀rọ̀ sí mi báyìí kọ́ni mọ̀tẹ́lù mi irú tí ó tún wá o táwọn ń béèrè lọ́wọ́ ànábì kiri irú obìnrin tọrọ rẹ wá bọ́lí báyìí kí lọ lè sọ ń pa ìwà àdìsẹ́nà rẹ ah, ànábì ni ẹ má sàn yóò ọmọ náà sọ̀rọ̀ parí ọmọ náà sọ mọ̀ bẹ́ẹ̀ ẹ dàpọ̀ kí ni nǹkan náà kọjá pé ọ̀rọ̀ máa ń wa Muhammad ẹ ní gbọ́rọ̀ lẹ́nu kódà ń jọ míì tó wá ti pé kó sọ ọ̀rọ̀ míì tó gangan reality nu tó bá wá gbé ọ̀rọ̀ nìkan bẹ́ẹ̀ ó lè fẹ́ bí aburú wa ànábì ó wá tún ọ̀rọ̀ nì ṣe ni òfin ní bẹni nínú jẹ áhà sallallahu alaihi wasallam èmi àti yín lẹ́kọ̀ọ́ púpọ̀ tó yẹ ká kọ́ lára irú ododo ọrọ mi ń bẹ́ gbà mí sọ bá lè ọjọ́ mọ́lẹ̀ ó lè jẹ́ bà ló jẹ́ sọ fún wá wo bó ti lè gbé ọ ní o torí mùsùlùmí ẹ̀ máa ń parọ́ o ọ wá wo bó lọ ti gbódodo ọ̀rọ̀ náà kalẹ̀ kẹ́ni ni ó sì gbọ́ lágbọ́yé tí ó gbọ́ lágbọ́wọ́ tí ó gbọ́ náà ti ṣe ráńgbà obìnrin wá bá ń nínú àwọn tó kórìíra lẹ́gbọ̀ọ́ Muhammad púpọ̀ ní sàìlá ó wá sa Islam Islam rẹ̀ sì hà ó bá wá bá lẹ́gbọ̀ọ́ Muhammad sàìlá hindu wá sọ bá nàbì pé ya Rasulullah yìí òṣìṣẹ́ ọlọ́run ó ní jẹ́ sọ́dọ̀ ọ̀rọ̀ kankan o ma kana ala zahril ard ó ní mo wo gbogbo ilẹ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìfẹ́ rẹ nìkan tán gbénu àwọn ará ilé kan àwọn ẹbí kan níyàwó àtọmọ àfúngàmọ rẹ àhábọ ilẹ̀ tó ṣe yí pé ìjọ máa ń sábà wù mí jù ayẹyẹ lò ó ní pé kí yẹpẹrẹ ó bá wọn ká má jẹ èèyàn kí ti wọn bàjẹ́ mi ìrẹ́ni tí ì máa ń wo eléyìí o tó tó rẹ ànábí àtàwọn ìyàwó rẹ àtọmọ rẹ. kí n tó gba ìsìlámù nù. ẹ̀yin mo máa rò pé wá ẹ̀yin tó mo éèdì jùlọ kí aburú jẹ jẹ tiẹ ilé ẹni máa rò sí i ó ní ànábì tó wá gbọ́ súnmọ́ ma asbaha al-yawma ala zahari al-ardi ó ní mo tún wá wọra mi pé lẹ́nìí yìí wọ́n bá mi tún wá wò pé èèyàn wo mo fẹ́ràn jù tí mo tún wá wò pé áá tí mo máa ń bẹ lọ́wọ́ ahabbu ilayya ayà ìzò tó yẹ pé n tó wù mí ni pé kí yìí àpọ́nlé àgbéga kó máa jẹ́ kí wọ́n tó tó ìrẹ́ ànábì àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ kò tún wá sẹ́ni náà máa ń sọ̀rọ̀ wá àlọ́. ẹ iṣẹ́ ànábì sì ni pé ó sì pé ní àfihàn náà lẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní man sana'a ilaykum ma'rufan fakafi'uhu ó lẹ́ni bá ṣe dáadáa kan sí yín ẹ san lẹ́san dáadáa ẹ compensate ẹ̀ ó ní kódà tẹ́ ẹ̀ bá wá ní ìjẹ́bi compensate ẹ̀ ẹ ṣàdúrà fún pé jazakallahu khairan ọ̀rọ̀ tó bìnrin yìí sọ nẹ́bí wa bẹ kọ̀m̀pẹ́sẹ̀tì ẹ̀ kí á ah, ìwọ mo kórìíra jù tẹ́lẹ̀ amáyà nẹ́bí lọ́jọ́ ti ní ìwọ mo fẹ́ràn jù nínú ẹ̀kọ́ tá nẹ́bí wa ana káti pé mo fẹ́ràn rẹ torí tọ́lọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ dá náà fẹ́ràn rẹ bẹ́ẹ̀ ó wá kúrò ti bẹ́ẹ̀ ṣe obìnrin yìí sì rèé lóòótọ́ mọ́rọ̀ irú gbólóhùn tóbìnrin yìí wá lò táìnábì ìbáyìí lè sọrú ẹ̀ pé a ìwọ gan lèmi náà fẹ́ náà jùlọ ní gbogbo rẹ̀ ọ̀rọ̀ ni ò ní jòótọ́ ṣe mọ̀ ní jòótọ́ ní jòótọ́ àkúnbó làbúbákì yóò wá wá àbúbákì ṣe gbọ́n bí ànábì fẹ́ nínú gbogbo ọkùnrin ta ló fẹ́ náà jùlọ làbúbákì wọ́n tún wá ní nínú gbogbo obìnrin ta ló fẹ́ náà jù ó tún lọ́ọ́ mọ àbúbákì kì í ṣe Àìṣà tó tó báyìí lọ dá hindu lóhùn pé ìwà àtẹ̀bí rẹ lèmi náà fẹ́ràn jù bóò là nàbí ó ti wá sí pẹ̀lú Abubakar àtẹ̀bí rẹ̀ tó ti ṣe pé àwọn náà pọ́sí pẹ̀lú ká nàbí fẹ́ràn jù ǹjẹ́ tẹ̀mọ́ ẹ̀jẹ̀ mẹ́ta nàbí wá wí sallallahu alaihi wasallam anábì wá ní wà aydan walladhi nafsi biyadi wà aydan walladhi nafsi biyadi anábì ní a ah, bákan náà sì ni o kódà mo tẹ́ntọ́ lọ́wọ́ bá tó ní ẹ̀mí mi búra bákan náà lóyún ẹlẹ́kùn bákan náà ní kíni ṣé bákan náà ni ìrẹ́ mo nífẹ̀ẹ́ jù bí ìwọ náà ti lọ nífẹ̀ẹ́ mi jù ni àbí bákan náà ni èyàn ti gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ọmọnìyàn náà ni ìtumọ̀ tí kìíní kó sínú pọ̀ àmọ́ ànábi gbọ́n mọ̀ jùlẹ̀ bẹ́ẹ̀ tóbìnrin wọn ò lè máa fíìlì pé ah ẹ̀hẹ́n láti kémi ti fẹ́ràn ànábi jù yí bẹ́ẹ̀ lànábi ti kéni ló fẹ́ràn èmi náà nìyẹn. jama kálẹ̀mí àti ẹ̀ la wà nínú kò báyìí ẹlòmíì níbi tí ò lọ́rọ̀ tó lẹ́nu à ẹ ṣe o àmọ́ ẹ mọ̀jẹ̀ ń yín à lẹ́wà nínú àwọn tó fẹ́ràn mi ọtí bá ó sì fẹ́ràn sí ọ ni ìwọ náà gbọ́dọ̀ fìfẹ́ ní hàn sí padà tí wọ́n bá mọ̀ pé ẹni yìí ti bẹ́ẹ̀ fẹ́ràn rẹ ọ pọ̀ fẹ́ràn rẹ ọ wo ọ̀nà wo lọ́gbà fi gbé ọ̀rọ̀ rẹ lọ́gbà fi gbé kalẹ̀ tó ń lọ nígbàgbọ́ náà ẹ̀yà tó wò nínú ẹ̀kọ́ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam alọ́rọ̀ tó dá púpọ̀ lẹ́nu ànábì ẹjọ́ kan ànábì sọ̀rọ̀ fáwọn èèyàn ó wá ń sọ fún wọn pé àwọn èèyàn kan ó bẹ̀ wò àwọn èèyàn bíi seventy thousand ni wọ́n wọ̀ wọ́n ó wọ àlìjẹ́nà ọlọ́ọ̀ láì ní ṣèṣirò láì ní rojọ́ àwọn sàhábà wa gbọ́ pé àìrí ànábì dákun àwọn èwo ni wọ́n ànábì bá ń kà wọ́n anábìnrin humul ladina la yatatayyaruna wala yaktawuna wala yastarquna wa ala rabbihim yatawakkaluna anabi wa nka wọn anabi làwọn ta wí ah, humul ladina la yatatayyaruna ó làwọn tó yẹ pé alámọ̀rí tí wọ́n wọ́ ọlọ́run lẹ́gbẹ̀lé wọn ní bọ́ọ̀tà kan wá ní a ah, ngba mo ti kọsẹ̀ yìí ibi tí ń lọ da irọ́ wọn gbà pé ó da bí ò dáwọ́ ọlọ́run ló wà lọ́nà mú gbára wọn lé. wala yakitawuna wala yasarikuna wa ala rabbihim yatawakkaluna ẹni àwọn wọ̀nyí sábà ní awọ ní ìtumọ̀ wọlé ẹ̀kọ́ kan tó lọ́mọ àwọn gbà tá nẹ́bí ká ti tàwa sọ ni wàkọ́ ọmọ ọkàṣà ẹnìkan wọn bẹ́ẹ̀ àwọn sọ̀hábà ọkàṣà là ń pẹ̀lú ẹ̀ kí mo pè jọ̀ mọ́ ọkàṣà ọkàṣà yìí bá ní à ilé ẹnẹ ẹnẹ ilé ànábì inú àwọn seventy thousand people tó ní wà jẹ́nà láì lè ṣèṣirò yìí dákun ṣé ara wọn lèmi náà sallallahu alayhi wa sallam ẹ̀mí ànábì jama ànábì rani níbi ẹgbà wa kan wọn lọkùnrin yẹn sọ fún ànábì pé ud'u Allah an yaj'alani minhum ya Rasulullah àfi ah, ànábì ọ̀sùn bá ń àwọn seventy thousand tí ó wà yìí bẹ́ẹ̀ láàrin wọn bá ń bẹ́ẹ̀ ni ara wọn ló máa jẹ́ ẹ̀pà. ẹ dáàbò níbo ni wọ́n sì máa pé dáadáa tí yóò wà dáṣẹ́. ẹ hàn pé kí n máa sọ̀rọ̀ sí pé pẹ̀lú ògbọ́lọ́ wọn mi nà ọ̀sán bẹ́ẹ̀ káàdì kẹ́lẹ́ kan á ní à àsàlámàtúmọ́lá tí mo lè gba tí yóò tẹ tú ọ̀nẹ́ tá a sọ bẹ́ẹ̀ kí ni pẹ̀lú ògbọ́lọ́ abá kíjì mọ̀ tẹ́ wá gbà ẹ dáàbò àwọn tó kù á sọ̀rọ̀ àbá àní sọ̀rọ̀ ẹ jí òun bá dìde irú bí yóò ti sọ òun náà wá sọ wẹ́ẹ̀ òun náà wá ní aminuhum ana ilé ànábì sára àwọn lèmi náà wà ó wá ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ pé jìjẹ kálí ẹlòmíì tí ò ní lẹ́kọ̀ọ́ wẹ́ẹ̀ kọ́ sá ànábì rẹ̀ ó lè ní ìwọ ò sí lára wọn ànábì yẹn báyìí ló jẹ́ ànábì ò lè sọ mí pé kò sí lára wọn amadila anabi wa wi anabi ni sọọni tó ṣẹlẹ̀ ni pé sabakọ kabi ha ọkasa sọrí òkáṣà ti ṣáájú rẹ béèrè òun ló sì méjì tí àfúnlẹ̀ rẹ. ẹ dákun etí ọ̀rọ̀ sábà bí sọ pé kò sí lára wọn kò sọ fún kó sọ fún para wọn ló wà kó sọ fún irú ẹ̀kọ́ tà lẹ́gbẹ̀ẹ́ fà mùsùlùmí wọn nínú ìlú. àyè kan máa ń sọ̀rọ̀ bú tí ó mọ̀ bàwọ̀ ìyẹn lóye àyè máa ń sọ̀rọ̀ tó sọ fẹ́ ni ó sọ fún tọ́ba tí ó wá yí padà tí ó mọ̀ wá kódà kó jẹ́ kó jẹ̀bi rẹ̀ kódà kó jẹ́ pé òun ló ṣàbòsí rẹ̀ má sọ̀rọ̀ kò gbá kò gbé káwọn èèyàn kò gbọ́dọ̀ má jáde lẹ́nu mùsùlùmí àní àyè gbọ́ búburú kìí ṣe lẹ́nu abọ́ rẹ̀ lẹ́nu mùsùlùmí làyè tí máa gbọ́ ìjọ tẹ ẹ bá ti wá ríyàn tẹ ẹ ń gbọ́ búburú lẹ́nu rẹ̀ sọ ah, tí ì pé ní ara rẹ̀ ibi tó kù sí kí ọ̀rọ̀ yìí da tó bá ọ̀rọ̀ tó mọ́ ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ tẹ́ríba làwọn gbọ́ lẹ́nu mùsùlùmí níjọ́ kan Muhammad sallallahu wa sallam kẹ́lìmọ̀ báyìí máa ń gbọ́ gbogbo lẹ́nu ànábì ànábì jòkó jọ́nà níbi ó ti wá jòkó owó sì dúró ní jọ́nà lọ́kùnrin kan bá dé àwọn arókù kan báyìí ó sì lọ́ọ̀kì ànábì láṣọ ó bá fún aṣọ mọ́ lọ́rùn ó fún mọ́ lọ́rùn ó fún ṣe pé wọ́n níbi tó fún aṣọ yìí má ànábì lọ́rùn dé fúnfún yìí sì ti ń falà sọ́run ànábì ó ti ń dápa sí i. Ah, sọ mí lẹ̀ kí ló kí ló dé kí ló fẹ́ ẹ ó ní ẹ tí mo fẹ́ bò á àti ní mi máa lè láàyè àyìndàkì owó ọlọ́run tọ́lọ́run kó sí ọlọ́dọ̀ bá ń kó tèmi náà ẹ dàpọ̀ níjó la nábì wá dé tiẹ̀ máa ń ṣe dáàmú mú káàdì lọ dé rẹ̀ irú ọ̀rọ̀ tó sọ bá àdìsẹ́mi owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ rẹ bá ń mú tèmi náà àdìsẹ́mi rẹ̀ sá sọ mí lẹ̀ jẹ́mọ́ ìjẹ́mẹ́ tí wọ́n kọ́ sẹ́yìn látọ̀dọ̀ àdìsẹ́mi ẹ̀rín músẹ́ àdìsẹ́mi kọ́kọ́ mú ànábì ò léjú kò fájúrò ànábì kan nítọ̀ owó tá a máa ń gbà tó jẹ́ bí túlì máa ń ẹ bá ń lọ bẹ̀ díẹ̀ tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ẹ sábà ń kó fún kó máa bá tiẹ̀ lọ sọlọmọ àbá bí mọ́sálásí ti wà ìkẹ́lì kan wá dé ní ṣèkó wá lọ sí mọ́mù owó sáúdí sọ́lọ́ ń gbà kan mú wá àbá ọlọ́ọ̀dá rẹ́kọ̀ọ́ ànábì rò a lè sọ́dọ̀ àti orí ẹ̀ dàrú ṣé o gbọ́ pọ́n ní kiri kan tó àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù tó ní tẹ́kọ̀ọ́ bá ń bẹ kódà tó ọ́ àmọ́ ìsàlàyé ni pé ah, ìwà gbà ọ̀nà sọ bẹ́ẹ̀ ni ah, a ń bá ti á lọ́wọ́ ń bá ti á fún yín o a ah, ṣe mo wá ní nǹkan lọ tọ́ bá ní kọ́ wá fún kọ́ ìlú olúkú mọ́ bá tiẹ̀ lọ. ẹ̀kọ́ rèé nínú ìsìláàmù wọn kẹ́ni mọ̀tò tán yé bá sọ̀rọ̀ olúwa ló pàṣẹ nínú àlùkùránì pé wàkúùlù lè ná sí húsnà ọ̀rọ̀ tí ó bá anabi ya ọmọ ràkúnmí lọ́wọ́ ẹnìkan wọ́n ti wá lò àkókò tẹ́ni yìí wá fẹ́ gbà wá tó sallallahu alaihi wasallam àpòjíṣẹ́ ọlọ́ọ̀lá tẹ́gbà Muhammad àkókò tẹ́ni ni wá fẹ́ lò àkókò wá tó ńgbà àkókò yìí wá tó ẹni yìí bá wá bá nẹ́bùwá Muhammad sallallahu mi tẹ́ gbàǹjọ́ sí anábì ah. ní bẹ́ẹ̀ mọ̀ ni ẹ̀kìdí kékeré báyìí ni bẹ́ẹ̀ ni anábì ló yá ṣóun náà lọ́wọ́ wá ó ní mo wá o lọ́yẹ̀ máa gba àṣẹ nígbìyàn ẹ máa jẹ́ kíkẹ́ ó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bú yìí ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò gbá kò gbé sàdébùwà Muhammad sallallahu alayhi wa sallam kẹrin sọ sọ inna li sahibil haqqi maqala gbogbo ẹni tó bá ní nǹkan ìmọ̀ ńlẹ́nu ọ̀rọ̀ ni o gbogbo ẹni tó bá ní nǹkan jama ọ̀rọ̀ ni o ẹjọ́ lẹ́nu ọ̀rọ̀ lórí nǹkan rẹ o ẹ jama ta ni sọ̀rọ̀ sí anabiwa muhammad sallallahu alaihi ni o da ẹ lọ rẹ bá ń gbọ́ àwọn rànkúnmí ta ní tó béèrè wọn bá lọ bẹ fún àrí tó kéré sí wọn ní èyí tá a rí mà tóbi ju lọ ah, anábìlẹ̀ jẹ́ tó kàn yín lẹ́kọ̀ọ́ ṣé ẹrẹ́ ń tó dáa jù láàrin yín tó bá fẹ́ máa san gbèsè àbí ń tó bá yá padà òun lẹni tó bá tún lè máa san ju ń tó yá lọ́wọ́ ẹni tó yá kan lọ́wọ́ rẹ̀ ìwà tọkùnrin yìí wù kò mọ̀ bí ànábì nù ọ̀rọ̀ tó dáa kò làbúgbọ́ lẹ́nu mùsùlùmí ṣẹwárí ẹ̀kọ́ ìyàwó sàábí wá ní Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó náà nínú sàyìn Bukhari lọ́rọ̀ yìí wà àdìgbàfà wa sáà nínú sáà wọ́n ní sọ́kàn wọ́n gbé nǹkan mú mu nǹkan wá sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibi tó gbé nǹkan wáyé ọmọ kékeré kan ló wà mẹ́rin gbogbo ẹgbẹ́ òsì rẹ̀ àwọn àgbàlagbà ló wà mẹ́rin ṣẹ́sì mọ̀ pẹ́kọ̀ọ́ ta ní pé máa pín nǹkan nǹkan láti ó yẹ ká ànábì ó lati bẹ̀rẹ̀ láti gbọdọ̀ mọ́ látọ̀tún wa ọmọ yìí pé ọmọ wa àti àzàlí àn ọ̀rọ̀ ti yà á wà wọn eléyìí sọrí pọ́n dàgbà jù ọ lọ rẹ ni pé torí wọ́n lọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àmọ́ sọ́ọ̀tì ẹ̀ lè yọ̀ǹda fún mi mo mú kù gbogbo yín yìí sọ lè yọ̀ǹda kí n gbé fáwọn àgbàlagbà yìí ọmọ yìí ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọmọ yìí mọ̀ pé ọ̀rọ̀ àlùbáríkà là ń sọ yìí torí ká mo kọ ni kéèmì ó wá gbá àlùbáríkà tèmi fún àwọn àgbàlagbà sẹ́rí ìtọ́mọ yóò fi fèsì pé ìyá ànábì ìyọ̀ǹda torí tó bá fèsì ìyọ̀ǹda ó ti dọ̀rọ̀ bú ó ti dọ̀rọ̀ tí ò má pọ́nlé dání mọ́ kí lọ́mọ yóò pọ̀ létí ọmọ yìí á alubarika tó yẹ kí n jẹ lára rẹ èmi ò lè gbé e fẹ́lò o ò ẹwú ẹkọ jàmá alubarika tó yẹ kí n jẹ lára rẹ èyí tó jẹ́ kí n èlé gbọ́lá lórí ẹlòmíì mi ẹ dákun ẹ jẹ́ ǹjẹ́ ẹ wò kó pé ẹ má gbé e fáwọn àgbàlagbà kó má kábùkù àwọn àgbà àmọ́ kí lọ́mọ yìí wá fi hàn ó fi ọ̀nà ẹ̀kọ́ òbí gbé ọ̀rọ̀ yìí jàmá ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ àpọ́nlé máa ń bá lẹ́nu ìṣòro ọ̀rọ̀ tó kò lórí ọ̀rọ̀ kan títí nígbà tá a bá ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ mọ sọ ká yan tura rẹ̀ yẹ́lò míì tójú tẹ̀ lóòtú tó síra dáadáa ó lè jọmọ tí ah, a tún wá rírú àwọn àkọọ́lẹ̀ báyìí náà sábì kùránì wọn ni wà lórí a tún wá débò míì a tún wá rí i pé a ráwọn ọ̀rọ̀ míì tó lẹ́nu àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ni mo ń tẹ̀lé sẹ́rí ń ní ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu èèyàn gbà ní iná àmọ́ ìlú mi. kò gbọ́dọ̀ ní sí rẹ̀ tó rí i pé ẹni tá a fẹ́ bá wì ó dàbí pé tá a bá tí ì lé ohun mẹ́ni yìí dáadáa kò ní mọ̀ tún ọ̀rọ̀ tá sọ̀rọ̀. ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin olúwa ní ìrẹ àti haruna ẹ lọ rè é bá fìràhùn náà kẹ ti wá àtìkù àmọ́ tẹ bá dọ́dọ̀ rẹ̀ wà kúùlà láwù kọ́ọ̀là ẹ̀rú lẹ́yìn náà ọlọ́run ní ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá sọ o ọ̀rọ̀ tútù ni ẹ bá sọ o àmọ́ jàmá nígbà tí musa dọ́dọ̀ fìràhùn náà agídí ni fìràhùn náà ṣe yìí ọ̀rọ̀ bú ní wá ń jáde lẹ́nu fìràwọ́n náà sí musa nígbà tí fìràwọ́n náà wá fèsì bú musa náà wá lóhùn pé wà ẹnì ìlà yá náà ilẹ̀ náà tí wọ́n bá lọ́rọ̀ bú lẹ́nu èmi gan lérò pé ìwọ gan ti ṣàgbákò ọ̀rọ̀ yìí lé lóòótọ́ alukurani náà ló kó tiẹ̀ lóòótọ́ àmọ́ kí ló fà á ah, àgbákò tí náà ti fi lọ́lẹ̀ amájàmá kò gbọdọ̀ jẹ́ pé ṣe títí mùsùlùmí ò mọ̀ wá ṣe gbogbo ìgbà oníkan máa wo àwọn ọ̀rọ̀ wo ló le àwọn ọ̀rọ̀ wo ló lágbára àwọn ọ̀rọ̀ wo ló jọ́rọ̀ bú àmọ́jọ́ mi ìta bá rí pé á ah, jẹ́ kí mọ́rọ̀ yìí le káwọn èèyàn lè mọ̀ kọ́rọ̀ yìí lágbára àmọ́ sí bẹ́ẹ̀ ẹ wà nínú Muhammad sallallahu alaihi wasallam ó rọ́kùnrin nǹkan tẹ́ lọ́kàn ó wá ní ó wá dé ṣùgbọ́n wá dé ó bá rẹ̀ sí ní pin ó ní ìyá nàbì ẹ̀ sọ́ọ́rí lè hadha lakum zakata ni lórí bá wa sórí wa hadha uhudiya ilayi amẹ́lẹ́ yìí jẹ́ wọ́n fi ṣe ẹ̀bùn kémi ní èmi mo nílé yìí àá anábì ní kírọ̀ ṣe yìí anábì wa ń dọ́kùnrin lọ anábì kò léṣe pé hàlẹ́ ẹ̀jẹ̀lẹ́ sàfi bayti àbíkà aw bayti ummik ọ̀sẹ̀ ìjòkó lè dá rẹ̀ àti lè bá bá rẹ̀ hàtà àti àtà àdìyàtọ̀ káwá wo bóyá bùtọ̀ lọ ibà ìbóyọ̀ wà á dúró ẹgbà ẹwà lẹ́gbàá Muhammad. ijo ìjó ayé bẹ̀rù ó bùkátà sí kànábì sọ gbólò yìí ni níbi kànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ń ta àzà bí àzáhìlì jáhìlì man ta àzà bí àzáhìlì jáhìlì anábìlẹ̀ ẹ̀jẹ̀ bá rí tó bá ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà kí n kéde ẹ̀yàmẹ̀yà ẹ àwa haúsá rèé o àwa yorùbá nígbà àwa ọmọ ògùn àwa ọmọ ọlọ́rin ó lẹ́sẹ̀ ẹ bá ti ń rí tí ń bá ti ń firú ọ̀rọ̀ báyìí láàrin fa ìdúró bíi hànni àbí ẹ sọ fún pé yóò bẹ̀ pọn bá bá ẹ ẹ wò ó ẹ sọ pé kí ni jàmọ́ yóò bẹ̀ pọn bá àmọ́ bá ti lè tú ní tó jọ irú ẹ̀ nílẹ̀ yorùbá dúró eléyìí náà lọ́nà torí wà àwọn gbólóhùn báyìí náà ló wà ní gbólóhùn láti lẹ́bi lò tó tán bá ní hánù nǹkan ọmọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ alẹ́bi jẹ́ sọrú ẹ̀ fún náà kó lè mọ̀ pé àsọ̀rọ̀ tí mo sọ yóò dá bàbá rẹ tó bí ọtí nǹkan yóò bẹ̀ pa rẹ̀ olóòfin ni máa sọ ọ̀rọ̀ mi yìí àmọ́jọ̀mọ́ gbogbo owó eléyìí tá à ń wí kìí ṣe tí mùsùlùmí wa máa ń jòkó tí kò wá ní ojú wa dá báyìí ẹ̀ẹ́n àtàwọn ọ̀nàbí náà tiẹ̀ ní àlèmọ́ sọ pé yóò bẹ̀kan bá báyìí kọ́ wa bẹ̀rẹ̀ wá àti tiẹ̀ ọ̀rọ̀ ẹbí lè wí yóò bẹ̀kan bá bá làbá bẹ̀ yìí tẹ̀ mọ́ ní ogun èyí náà ẹ̀yin tẹ̀ kí tòkòtò yóò bẹ̀kan làbá bá làbá báyìí ọtí dáadáa wà rúmọ́ra rẹ lójú tọrọ bá di pé á àfi ká mọ́rọ̀ yìí báyìí ní ó jẹ́ kọ́rọ̀ yẹn dúró àti mọ́múrú rẹ̀ àmọ́ ìpìlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí ni pé àríkú wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ àpẹ́lẹ́ ó ní mùsùlùmí máa jẹ́ kó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ ẹnu wa ọlọ́mọṣẹ́ àṣẹ ní ọ̀rọ̀ àpọ́nlé ìwà tó jẹ́ ìwà àpọ́nlé ọlọ́kùnrin fi ṣe wá lọ́ṣọ́ anábìwá muhammad sallallahu alaihi wasallam ṣàdúrà anábìwá ní allahumma hassan khuluqi kama hasan takhaliki ìwà mi rẹ ìtẹ̀dá mi ọtí dá mi dáadáa ọfojú síbi tó yẹ kó wà etí wà mí tó yẹ kó wà apá wà mí tó yẹ kó wà ilé ọlọ́wọ́ ọba ìwà ọwọ́ mi náà jẹ́ kí gbogbo ẹ̀ náà kó dáa èmi àti ìwà ọwọ́ wa ọlọ́mọṣáàjì ó dáa ọ̀rọ̀ ẹnu wa ká mọ̀ wá wù ìrìn ẹsẹ̀ wa ká mọ́ rìnrìn àgbékalẹ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ bí ti wálé sọ wasalli lahum ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk qumu ila salatikum yarhamukum allah